eléyìí ti ṣẹlẹ̀ o òkú mọ́ lẹ́ ń wò lẹ́lẹ̀ tí wọ́n pa kalẹ̀ ẹlẹ́lẹ́yẹ àtàwọn èèyàn òkú èèyàn méje wọ́n ti pa kalẹ̀ ẹ wò wọ́n ti sá mọ́ aládàá ẹ wò ẹ wò wọ́n ti pa wọ́n kalẹ̀ ẹlẹ́ni lọ. yíṣẹ́ yìí nìkan nìyà jẹ gbogbo tí ń jọmọ fílàní ní ìyà jẹ pátápátá lérí eléyìí tó ṣẹlẹ̀ gbogbo tí ń jọmọ fílàní pátápátá ìyà jẹ wa gbé. amọ̀dágun lọ́dún yìí ọlọ́mọ̀sánú wa o ọlọ́mọ̀sánú wa o amọ̀wọ wàhálà láyé tá bọ́ sí yìí ọlọ́run. dọ́ọ̀tì ẹ̀dẹ́ lọ́ọ̀rẹ́ náà wọ́n ní kọ́ dé wọn kọ́ dé mọ́ṣúárì Ah, ẹ sí ẹ dákẹ́ ẹ jẹ́ wọ́n rí ẹ wò ká ẹ wò ẹ wò láàyè láàyè ẹ ah. wọ ẹ̀jẹ̀ lẹlẹ ni ẹ̀jẹ̀ lẹwọ ẹ̀jẹ̀ yẹn lẹwọ ojú èèyàn méje ẹ rí ni ẹ̀jẹ̀ èèyàn ni ẹ wò gbogbo àwọn èèyàn dáadáa dìbò ẹ̀dá ń fi ìbá bọ̀ ní ẹ wò ẹ o bá ti pa màálù lọ rẹpẹtẹ màálù wọn ti sáwọn aládàá ń bẹ. ta ló fẹ́ wa burayi wa wọlé sẹ́ ẹja lọ.